من la من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له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 وكل ضلالة في النار ثم أما بعد نعوذ بالله تعالى من النار أركف الله سبحانه وتعالى أترى كيالهم أتكيالهم فوان نبوى محمد صلى الله عليه وآله وصحبه وسلم إكاتي قالوا أبلون قلن بوا مبا أورالي نبوى محمد kó bá wa ṣe ìkẹ́ àti ìgẹ̀ náà fáwọn sàábì rẹ̀ àti gbogbo ìjọ ànábì lápapọ̀ títí ìjọ ọ̀gbìndì àkẹyàmà. alhamdulilah ibi tí ọlọ́run ọba kádàrá kí abáadé ìyẹn òǹkà ọjọ́ ramadan òní òun náà ní ọjọ́ keje òun lọ díẹ̀díẹ̀ náà nìyẹn abẹ́lẹ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká rí ẹ̀yìn oṣù náà kí gbẹ̀yìn oṣù náà kó ṣubú ẹ̀mí wa. kó má ki kí ó ṣẹ̀yìn wa àwa tí yóò bá àwa náà ní kó fi sílẹ̀ sí ayé lọ káwá rí àánú ọlọ́run kárí ọ̀nà ọlọ́run kárí ilaha illallah. a síwájú kí a tó bẹ̀rẹ̀ tafsiri wa lónìí a sáré yànnà na nǹkan kan sọ nínú nǹkan tí a fẹ́ yànnà na òun náà ni ìdúpẹ́ fún àwọn. ọmọ ẹ̀yà wa kan tí à ń bẹ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kó bá ní ṣe àlékún gbígbàdúrà fún wọn. so nígbà tí à ń sọ̀rọ̀ nípa ó ṣepo kò ṣepo so a rí ẹnìkan tí ó fún wa ní owó kódà ẹni náà ló kọ́kọ́ sọ wípé yóò tó epo bíi èlò tá a máa lò ní ojúmọ́ fún tẹ̀síìrì àti tarawih àwa kàkúléètì pé iye báyìí ni ó àwa ní àwọn gbé ọjọ́ mẹ́wàá so ẹni náà wá ní àwọn gbé ọjọ mẹwàá so lẹyìn bẹẹ ẹrú ọlọ́wọ́n ọba ẹrúbìnrin kan lánàá àwọn náà tún wá pè àwọn náà tún wá ní àwọn náà tún gbé ọjọ mẹwàá so adúpẹ́ fún àwọn ẹrúsìn ọlọ́wọ́n ọba náà a sì bẹ̀ lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n kó bá ní ṣe àlékún gbígbàdúrà fún wa kó ṣe àlékún gbígbàdúrà fún ẹnìkọ̀ọ̀kan wa náà ọ̀lẹ́lá ilaha illallah. so ìyóò ń jẹ́ ọ̀kan nínú tí a fẹ́ clear inshallah ta'ala nínú nǹkan tí a fẹ́ sáré yanjú ká tó máa tẹ̀síwájú lára ní ìbéèrè tí ẹrú sin ọlọ́run ọba kan béèrè lánàá a ti parí tẹ̀sír ká tó láǹfààní àti rí nínú àwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n ń wò wá lórí ni. àwọn ṣèbéèrè wípé àwọn fẹ́ ká tàn málẹ̀ níwọ̀n bá orí láti ṣe. àwa ni àwọn fẹ́ kí á tan ìmálẹ̀ níwọ̀nba sí ọ̀rọ̀ kan tí àwọn kan ń gbé káàkiri tó ti wà lórí social media wípé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù kò sí ẹ̀rí kan tó ní obìnrin náà gbọ́dọ̀ gba ààwẹ̀ pé yóò gba ààwẹ̀ ìrun nìkan ni ò ní kí alhamdulillah ariwípé n tó pàtàkì òun náà ni bó tiẹ̀ já sí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀rí ládàásọ ni tá a dẹ̀ sọ sórí social media tá a ṣàlàyé nípa rẹ̀ tá a sì fi ìṣìnà àti àṣìṣe tó ń bẹ nínú ọ̀rọ̀ tí àwọn tí ń sọ yẹn ń sọ tá a fi tá a ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n ní ṣókí. So, nínú islam eré ìtọ́lọ́wọ́n ọba fìràn anábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó náà ní wípé òfin rẹ̀ fún obìnrin tí bá ń ṣe nǹkan oṣù àti ẹ̀jẹ̀ ìbímọ tó bá ti di ọ̀rọ̀ pé a fẹ́ òfin islam ni pé ẹni tí bá ń ṣe nǹkan oṣù tó ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ kò gbọ́dọ̀ kírun kò dẹ̀ gbọ́dọ̀ gba àwẹ̀ kò gbọ́dọ̀ kírun kò gbọ́dọ̀ gba àwẹ̀ àmọ́ tí ó bá ti parí nǹkan oṣù tó ń ṣe ó láǹfààní láti kí láti san ààwẹ̀ padà ṣùgbọ́n kò gbọ́dọ̀ irun yẹn ọlọ́run ọba fún un so nǹkan méjèèjì ni ó fi ilẹ̀ yóò fà wẹ́lẹ̀ yóò dẹ̀ fi irun lẹ̀ yóò san ààwẹ̀ padà kò ní san irun padà eléyìí ni tí ànábì ń bẹ lórí ẹ̀ eléyìí ni táwọn sàábì ànábì ń bẹ lórí ẹ̀ eléyìí ni táwọn tó jẹ́ tàbí ń bẹ lórí ẹ̀ so eléyìí náà ni tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n já wọn àlùfáà ẹ̀sìn ẹ lọ wò ó láti òkè délẹ̀ eléyìí ní tán bẹ lórí ẹ̀ tẹ bá wà lọ gbogbo àwọn ìgbìmọ̀ ló tí wọ́n ti láwọn àlùfáà láyé lónìí tí wọ́n ní council of alfas council of aima àbí àwọn tó já wọn senior scholars yálà ní Saudiya ni yálà ní Cairo Egypt ni yálà ní Dubai ni yálà ní Qatar ni yálà ní Turkey ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ìlú táwọn mùsùlùmí wà ẹ̀ nírí ìgbìmọ̀ àwọn àgbà àfa àwọn kan àbí àwọn àlùfáà àwọn tíjọba recognize pé àfẹ́sìn làwọn eléyìí tó wá ń sọ wípé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù kó máa gbà àwẹ̀ ẹ̀ nírí torí pé nǹkan yẹn kò lè ní traces ìṣìnà ló dé látara àwọn ìṣìnà tí ó máa ṣẹlẹ̀ sí àwọn èèyàn tí wọ́n láwọn pera wọn lónìí mímọ́ ìṣìnà ló dé tá a fi rí àwọn tí ó máa sọ pé kóbìnrin máa gbààwẹ̀ ńgbà tó bá ń ṣe nǹkan oṣù tó bá ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ. tẹ́ bá lọ wọnú gbogbo tíra àwọn mazahibul fiqhiyya al-arba'a gbogbo inú ìwé àwọn àfọ onífíkì mẹ́rẹ̀ẹ̀rin fíkì màlìkíyà ni fíkì eh, eh, hanafi hanafi tó jẹ́ ìlànà Abu awul madha abul maliki tó jẹ́ ojú ọ̀nà fíkù ìmáàmù maliki awul madha abu shafi'i àbí tó jẹ́ ojú ọ̀nà ìmáàmù shafi'i awul madha alhambali àbí tó jẹ́ madha abu alimam ahmed ọmọ hambali kò sí kankan nínú àwọn madha àbíyí tẹ́ rí àwọn àfa wọn yálà àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ni àbí àwọn ọmọ kéwòn ti ń sọrú ìdájọ́ bẹ́ẹ̀ ẹ̀ lè rí. sòtírà kan bẹ wọ́n pè ní alfiqhu ala al-madhahib al-arba'a alfiqhu ala al-madhahib al-arba'a àwọn tó jẹ́ àwọn ọ̀rọ̀ fíkú ìdájọ́ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn òní wọ́n mú wá sínú ẹ̀ nígbà mi ó lè jẹ́ volumes márùn-ún ìgbà mi ó lè jẹ́ volumes mẹ́rin èyí ò mo máa gbẹ̀yìn so bóyá ti wá ṣe é sí mẹ́ta bóyá ti ṣe é sí méjì àbí wọ́n ti pa á pọ̀ sẹ́yọ̀ kan mi ò máa yóò. tẹ bá dénú tíra yìí náà tẹ bá wò ó tẹ bá débẹ̀ tẹ bá wò ó kẹ́ ẹ lọ wo ọ̀rọ̀ ọ̀rọ̀ ààwẹ̀ obìnrin tí ń ṣe sawmul haid wà nafsa ẹni tí ń ṣe nǹkan oṣù àtẹni tó ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ gbogbo mọ́sàbí mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n fi rinlẹ̀ ń bẹ̀ náà ni wípé èèwọ̀ ni ẹnu kò lè lórí pé haramu ni obìnrin tó bá ti ń ṣe nǹkan oṣù gbọ́dọ̀ gbàwẹ̀ even tó bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ tí nǹkan oṣù bá dé yóò já àwẹ̀ yẹn tó bá bẹ̀rẹ̀ àwẹ̀ tí nǹkan oṣù bá dé àwẹ̀ yẹn ti break ọ̀rọ̀ pé ó tiẹ̀ fẹ́ já kò fẹ́ já àwẹ̀ yẹn ti already break pẹ̀lú pé nǹkan oṣù rẹ̀ bẹ̀rẹ̀ ó ń jọ̀sán lọ nǹkan oṣù wa dá ṣé yóò tún máa gba àwẹ̀ àbí yóò kóra ró àbí yóò kóra ró ẹ̀ṣẹ́ yóò máa gba àwẹ̀ àbó láti jẹun so ẹnu gbogbo àwọn àlùfáà kò lórí pé àwẹ̀ ọjọ́ yẹn kò ní ṣùgbọ́n wá yapa lórí pé bóò ni ó ṣe bọ́jọ́ yẹn lò àwọn kan ní àsìkò tó mára wọn tó jẹ́ ọ̀sán nú àwẹ̀ Ramadan kí ó kóra rókó kó ẹnu rókó má gba kó má jẹun ṣùgbọ́n yóò san ọjọ́ yẹn padà àwọn míì ní rárá yóò jẹun ó fìrì láti jẹun ọjọ́ yẹn nìkan ni ó san padà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lọ́rọ̀ tó tẹ̀wọ̀n ó dàbí ẹni tó ṣèrìn àjò ni tó já pé ó ń gbé èkó ó wá travel ìgbà tó wá ń travel bọ̀ padà ó ń travel bọ̀ lẹ́ni tó ń jọ̀sán ó wá dẹ́kọ̀ ní dèdè irú ìgbà tá à ń sọ̀rọ̀ tí àsìkò sínú tí ìtó tá a sì wà nínú àwẹ̀ yìí ṣé nìyẹn ṣé òun náà ò ní jẹun mẹ́ni àbó fìrì láti máa jẹun ó fìrì láti jẹun ìjọ kan ṣe náà ni pé yóò san ọjọ́ yẹn padà ni so ibi tá a ti lọ náà ni pé gbogbo àwọn àlùfáà pátápátá tí ò sí àfẹ́ ẹ̀sìn kan tí ò sí mẹ́sàbí kan nínú amẹ́dá àbí àwọn àlùfáà àgbà wa jọ̀hún àti àwọn àlùfáà àgbà nísìn náà tí wọ́n sọ wípé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù ó lè máa gbà àwẹ̀ ṣùgbọ́n ẹ máa wo aburú àwọn tí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn àwọn tí ń sọ àwọn ọ̀rọ̀ yẹn àwọn tó já sí pé masakinu johada àwọn tó já sí pé ọlọ́run kó ṣàánú wọn ní aláìmọ̀kan ṣùgbọ́n torí pé wọ́n ti lè yí ahọ́n padà wọ́n máa sọ pé àwọn àáfàá àjọ ń pé àṣìṣe nìdájọ́ yẹn tí wọ́n mú wá wọ́n láwọn àáfàá àjọ ohun tí wọ́n sọ wípé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù tó bá ń ṣẹ̀jẹ̀ bímọ kó má gbàwẹ̀ pé àṣìṣe àwọn àáfàá onífíkìú ni fáwọn àáfàá onífíkìú ló ṣàṣìṣe yẹn àwọn àáfàá onífíkìú ṣàṣìṣe wàkánà alẹ́dínà yàní yẹsùkúrú nà lánà ìjùmọ̀ àti àwọn àfọ ṣáṣe àwọn tí wọ́n wá ń sọ pé tí wọ́n wá ń gba àwọn ìjìmáwò àwọn àfọ àwa fún wa tí wọ́n ń gbé wá fún wa tí wọ́n ń ṣe nákìlù ẹ̀ wọ́n máa wá sọ pé lára àwọn ìjìmá àwọn táwọn àfọ àfẹnu kò lé lórí kò dẹ̀ ní sẹ́nìkan tí ó yẹ wò lẹ́yìn náà ni pé ìmọ̀ wo làwa mọ̀ lónìí tó fẹ́ ṣáájú táwọn ti mọ̀ síwájú nú ẹ̀sìn tábàyà máa fẹ́ lójú sí i sòtórí ẹ̀ ọ̀rọ̀ wípé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù kó má gba àwẹ̀ má dẹni tí bá ń sọ ọ́ lóhùn kódà kó máa sọ pé àwọn àṣìṣe àwọn àfọ oníbíkì òní olódo ni ìsọkúsọ ní sọ aláìmàkan ni pẹ̀lú ti ń sọ yẹn ó lè mọ nǹkan bò míì àmẹ́lẹ̀ ti ń sọ yìí ìṣìnà ni torí ẹ̀ abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kó mú wa dúró lórí Islam ó sì fi ẹsẹ̀ wa múlẹ̀ lórí sunna anabi Muhammad èyí tí sunna tà anabi ń bẹ lórí ẹ̀ tẹ́sìn tà anabi mú wa ń bẹ lórí ẹ̀ fún obìnrin tí ó bá ń ṣe nǹkan oṣù àbí tó ń ṣe ẹ̀jẹ̀ ìbímọ òun náà ni pé kò gbọ́dọ̀ gba ààwẹ̀ kódà wọ́n béèrè lọ́wọ́ ìkànnì àwọn ìyàwó ànẹ́bùwà Muhammad ìyàwó Aisha radhiyallahu anha àti Ummu Salama wọ́n ní kí ló dé tó fi já sí àwọn obìnrin àwọn obìnrin lásìkò àwọn àwọn ìyàwó àwọn sàábé náà ni o táwọn ò bá nẹ́bì láyé táwọn bá wọn sàábé lu ayé àwọn ń bi ìkànnì àwọn ìyàwó ànẹ́bì wípé wáyé tó fi já sí obìnrin tó bá ń ṣe nǹkan oṣù wọn ó sọ pé kó fi àwẹ̀ àtìrún lẹ̀ tó bá wá parí nǹkan oṣù wọn ò ní kó san àwẹ̀ padà kó má san ìrun padà ìgbà tán béèrè béèrè yìí ìyàwó ànábì ní bẹ́ẹ̀ ni bó ṣe máa ń ṣẹlẹ̀ sáwà náà nìyẹn lójú ayé ànábì a sì béèrè lọ́wọ́ ànábì ànábì fún wa nídàájọ́ pé bẹ́ẹ̀ ni ká ṣe máa bẹ́sìn ọlọ́run ọba lò so ẹ̀sìn ọlọ́run ọba nìyí òun àyè ṣe bó ti wù ni àyè sì fi ọgbọ́n orí àyè fi ṣe ẹ̀sìn ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń sọ àwọn ìsọkúsọ náà abẹ́lọ́hùn kọ́lọ̀ ń bá sàlámà wọn kọ́lọ̀ ń là wọn náà níbi ìṣẹ̀dá أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين أوتوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب يدعون إلى كتاب الله يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون Lọ́dún ẹ̀yà gbé dání. ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون Allah subhanahu wa ta'ala ń sọ fún wa nínú àyà 22 àyà 23 ọlọ́run ọba ní ó ń sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam olùwọ́ba ní alam tara ya Muhammad ìrẹ́ Muhammad orí ni ìlàlẹ́dí òtù nàfi ìlàlẹ́dí na òtù nàfi ìbámu mìíràn kìtàbẹ̀ ó àwọn tí àwọn ọlọ́run ọba fún ní ìpín kan apá kan nínú tírà wọ ọlọ́run ta fún àwọn náà ní ìpín kan apá kan nínú tírà tírà ọlọ́run àwọn tí wọ́n já lórí kìtàbì yìí ta fún ní tírà yìí olùwọ́ba ni yud'auna ila kitabillahi liyahkuma baynahum wọ́n wá ń pè wọ́n lọ síbi tírà tó kófin ọlọ́run ọba sínú láti lè fi ṣe ìdájọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin wọn. ثم يتولى فريق منهم àwọn kan nínú wọn yatawalla wọn wá wọn pọ̀ sí ikú wọn làwọn olùfin ọlọ́run àwọn ògbà ọlọ́run ọba ní wọ́n hó mọ́ọ̀rẹ́dù wọ́n wá kọ́yìn sófin ọlọ́run ọba àwọn tọ́lọ̀ wọn bá ń sọ̀rọ̀ ń pa wọn yìí gẹ́gẹ́ mi ṣe wọn náà wọn al-mufassirun wọn ní òun náà ní àwọn yahood Madina àwọn yahudi yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn àwọn méjì kan nínú wọn ṣe zina wọn sì jẹ adélébọ ìyẹn ni pé ẹni tó ti tó ti mari tá a bá sọ pé adélébọ dàtí à ń sọ ọ ní sọ pé ẹni tó ti mari ni o ó lè jọkùnrin ó lè jọbìnrin ẹni tó ti mari ni wọn ẹni tó ti fẹ́yàwó tó ti lọ́kọ òní wọn á wá ṣe zina ìgbà wọn ṣe zìnà wọn wá kó ẹjọ́ wọn kó wá bá nàbì pé kí ni ìdájọ́ wọn irú ìjìyàwó ló tọ́ sí wọn irú ìjìyàwó ló tọ́ sí wọn. ìgbà wọn béèrè lọ́wọ́ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam fa amara nabiyu bi rajmihima ó ń ṣe ọlọ́run ọba wa pàṣẹ pé ẹ lọ lé àwọn méjèèjì ẹ lọ sọ wọn lóko títí tí wọn fi kú torí pé lè lòfin ọlọ́run ọba fún adélébọ̀ tó ṣe zina níbi tí wọ́n bá ti ń lò fún ṣẹ̀ríà níbi tí wọ́n ti tí wọ́n ti àwọn tí ó já pé Islam òun ló nílùú. àwọn làwọn ò gbà fi tá nẹ́bí sọ ohun tí Muhammad sọ ohun kò tẹ́ àwọn lọ́rùn. Yahudi sì ni wọ́n sọlọ́n sọ pé thumma yatawalla fariqun minhum. àwọn náà Yahudi ni wọ́n ọlọ́run ọba ti sọ tíra kalẹ̀ fún wọn rí wọ́n ní tíra lọ́wọ́ ṣùgbọ́n tó kàn kò ní pé kán gbà fáànàbì kán wá tẹ̀lé tíra tọ́lọ́wọ́n ọba tó ń sọ̀kalẹ̀ lẹ́yìn ìtọ́wọ́ wọn yóò náà ti gbà ìgbà wọn wá béèrè tí wọn ní àwọn ògbà tán ọ̀nàbí dára ẹ lọ gbé tàwùrọ́ọ̀tù wá tó jẹ́ tíra tí wọ́n sọ̀kalẹ̀ fún ànábì ọlọ́run ànábì Mùsá barakallahu fi wọn ní ká gbé tàwùrọ́ọ̀tù wá ìgbà wọn gbé tàwùrọ́ọ̀tù dé ànábì sallallahu alaihi wasallam wá ní ó yẹ ká òfin wo ni ń bẹ lórí irú ẹ̀ṣẹ̀ yìí ìjìyà wo ló wà ń bẹ nínú tàwọ́rọ́ọ̀tù tí ń bẹ lọ́wọ́ yín àwọn àárín ń bẹ pé àṣẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun náà ní kí ni arrajmu àwọn alẹ̀ wọn ló kù tàbí kú èyí ló wá bí àwọn kanu wọn nú zanza gidi zanza gbogbo ẹ̀ wọn àwọn ará tó lọ́lọ́run ọba fi wá sọ pé eré ànábì.

ọlọ́run ọba nílẹ̀ ànábì orí àwọn tá a fún tíra tá a fún nìkan nu tíra tí nǹkan kan wá ṣẹlẹ̀ tí wọ́n ní ẹ wá fòfin ọlọ́run ọba tí ń bẹ nu tíra dájọ́ táwọn akọtí ikú wọn ṣá ìgbàgbọ́ wọ́n ṣe àìgbà sófin ọlọ́run ọba pé àwọn ò gbà àwọn olùfin ọlọ́run kankan ẹlẹ́sìn làwọn náà ṣe pèrè àwọn olùgbọ́ ọlọ́run gbọ́ làwọn náà ṣe pèrè àwọn tó túmọ̀ sí wípé nínú àpẹẹrẹ ìgbàgbọ́ òun náà ni al-inqiyad li amrillah ìjúwọ́jú sẹ́lẹ̀ fún títẹ̀lé àṣẹ Allah nínú àpẹẹrẹ ìgbàgbọ́ ni gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùmínì òdodo tó bá jẹ́ ẹni tó nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala nínú àpẹẹrẹ ìgbàgbọ́ òun kò ṣe kí ni kó juwọ́jú fún Allah. so nínú àpẹẹrẹ ìgbàgbọ́ òní yẹn ṣùgbọ́n káwárí yẹn kakó ló ń gbọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbọ́ kọ́lọ́n wá ṣòfin kó máa wá takò kó máa ṣorí kunkun kó máa fẹ́ juwọ́lẹ̀ fófin ọlọ́run eléyìí àwọn tí wọ́n máa ń ní àìsàn yẹn lára àwọn kèfèrí ni kódà àwọn tí wọ́n já wọn yehud nínú àwọn nǹkan tí wọ́n fi di kèfèrí òun náà ni pé annahum lam yuslimu li amrillah wọn ò juwọ́lẹ̀ fún àṣẹ ọlọ́run wọn ò juwọ́lẹ̀ fún fìhàn ọlọ́run sòtórí à ń rọ̀ wá ẹ má jẹ́ ká máa ṣe bí àwọn tí wọ́n já wọn kèfèrí ọlọ́run ọba sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ọba ní innama qawla alladhina amanu. innama أولئك هم المفلحون. tọ́lọ́wọ́ bá ní ìnàmá ọlọ́run ọba ní àwọn tí wọ́n já wọn olùgbàgbọ́ òdodo ìńtẹ́ máa gbọ́ tí ó máa jáde lẹ́nu wọn nígbà wo. ìdáàbò ìdáàbò ọ̀hún ọ̀hún ìdáàbò nígbà tí wọ́n bá pè wọ́n lọ sọ́dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run ti ṣe ànẹ́gbọ́n Muhammad láti dájọ́ fún wọn ọ̀rọ̀ ló ṣẹlẹ̀ yìí kí lòfin tó yẹ kẹ́ ẹ òfin rèé ìdájọ́ ọlọ́run ọba rèé kí ni ó máa wá jáde lẹ́nu àwọn olùgbàgbọ́ òdodo. ọlọ́run ọba ní ilá ayẹ̀kúlú sẹ̀mínà wà tọ̀nà ẹ̀ ní gbọ́ nǹkan kó jáde lẹ́nu wọn nígbà tí wọ́n bá fòfin ọlọ́run ọba hàn wọ́n lórí nǹkan tó ṣẹlẹ̀ tọ́lọ́run ọba sì lófin lórí ẹ̀ tánàbí sì lófin lórí ẹ̀ àbí kan sọ pé sami'na wa ata'na wọ́n ní ah ṣé bọ́lá ti wínú ọ̀ àti gbọ́ àti ti gbà àti tẹ̀lé. ọlọ́run ọba ní àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ àwọn ni al-muflihun ẹni tí ó dèrè gbogbo àwọn tó bá ti já sí pé ńgbà tí wọ́n bá ti ń fòfin ọlọ́run hàn wọ́n tí wọ́n ń fìdájọ́ ọlọ́run hàn wọ́n tí wọ́n ń fòfin tá ànábì ṣe hàn wọ́n tí wọ́n ń fìdájọ́ ànábìwa Muhammad hàn wọ́n táwọn sọ pé sẹ̀mí iná wa ọ̀tọ̀ àti gbọ́ àti ti gbà àti bẹ̀rẹ̀ sí ní lò ó so àwọn tí ó jèrè nìyẹn. nínú ọ̀rọ̀ ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam alladhi akhrajahu al-imam Bukhari. ó ń ṣe ọlọ́run ọba ní kullu ummati yadkhuluna aljannata illa man aba ó ní gbogbo ìjọ mi pátá ni ó wà lùjánná gbogbo ìjọ mi ni ó wà lùjánná àyàfi ẹni tó bá kọ̀. qalu ya Rasulullah faman ya aba àwọn sàbí wà nílò òjíṣẹ́ ọlọ́run ta ni ó wà á tí ó lóun ní wà lùjánná. qal anabi wa ni man ata'ani ẹnikẹ́ni tó bá tẹ̀lé àṣẹ mi tó bá tẹ̀ lófin mi yóò wà lùjánná. ànábì wa ni wàmẹ́ni àsọ́ọ́ni pàkọ́t àbá àwòkọ́ wàmẹ́ni àbá. oníṣẹ́ ọlọ́run ọba ni ẹni tó bá ti wá yapa òfin mi tí ó tẹ̀lé àṣẹ mi ẹni ìyẹn lẹni tó kọ̀ láti ṣe kíni láti wà lùjánná. sòtó túmọ̀ sí wípé nínú ìròyìn tí ó máa bẹ lára ẹni tó bá jẹ́ mùsùlùmí òun náà ni al-istislam wal-inqiyad bi amrillahi wa rasulihi ìjuwọ́lẹ̀ àti ìgbàfà fún àṣẹ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ kí náà ń pè ní ìgbàfà gbólóhùn ìgbàfà ó wá látara fífà kéèyàn fa nǹkan kéèyàn fa nǹkan sábà ní ó gbàfà ìyẹn ni pé ó gba ó juwọ́lẹ̀ láti láti lọ ibi tí wọ́n bá darí ẹ̀ sí gbogbo ibi tí wọ́n bá fà á lọ báyìí náà ní lọ kò yarí kò mú kò kò kò kò kónira kò kò kó stress kò kónira bẹ́ni tí ń fà á. sẹ́bi lórí ìwé ńgbà míì tẹ́ bá sọ pé báyìí lọ́lọ́run sọ báyìí lànà ìbísọ̀ akọ́kọ́ máa sọ̀rọ̀ kùnkùn náà ẹ máa wá tu ẹ máa rọ ẹ máa tu ẹ máa rọ ìyàrí nù tó bá yẹ̀rẹ̀ padà wá ju wọlé. ṣùgbọ́n alimomin tó bá ti gbọ́ pé ntọ́lọ́run sọ tá ànábì sọ rèé lẹ́ẹ̀kan náà yóò ṣe kí ni yóò ju wọlé. so ìròyìn mòmìnì ònìyẹn ọlọ́run ọba ní àwọn yóò wọ́n ń yarí wọ́n làwọn ò ní gbòfin ọlọ́run ọba kí ló fà á tán fi yarí ọlọ́run wa sọ pé zalika bi annahum. ọlọ́run ọba ní tó fà á tí wọ́n fi yarí fáwọn ò ní gbòfin ọlọ́run àwọn ò ní tẹ̀lé ọlọ́run ọba ní ti torí wípé ẹni tí wọ́n nígbàgbọ́ sí ká sì máa ń sọ lẹ́nu jáde òun náà ni pé lan tamassana an-nar illa ayyaman ma'dudat ẹ iná táwọn bá wọ náà ọjọ́ díẹ̀ péré ṣe náà làwọn ò lò nínú náà táwọn fi kú ń pé gbogbo ń tẹ̀sán pé àwọn ṣe yẹn aláàgbà àgbòfin ọlọ́run ìgbàgbọ́ àwọn yẹ̀wúdí wọn ni wípé ẹni bá táwọn bá wọná yìí tó bá wọná tó bá yarí tó bá wọná yóò kàn lo ọjọ́ díẹ̀ yóò lè jáde padà ní. ṣé mo bọ́lọ̀ wọn bá ṣe sọ́n pa Ramadan pé ayyaman ma'duda. ọlọ́wọ́n bá ní àwẹ̀ Ramadan ta ní kẹgbà ayyaman ma'duda ọjọ́ tó ní òǹkà ayé díẹ̀ ni that is oṣù kan lan tamassan an-nar illa ayyaman ma'duda ti táwọn yahudi yẹn náà ń sọ bíi forty days náà ni torí forty days ni òǹkà ọjọ́ táwọn baba ńlá wọn fi ṣorí kunkun sọ́lọ̀ lọ́rùn tán fi ṣorí kunkun sí ọlọ́run tẹ́ ẹ bá ń gbọ́ ìtàn àwọn Yehud ọmọlẹ́yìn ànábì Mùsá pé ọlọ́run ọba ní kán lùdà ìkókun odidi forty days oṣù kan àti ọjọ́ mẹ́wàá nígbà tó ọlọ́run ọba pa wọ́n láṣẹ kẹ̀kẹ́ tí wọ́n yarí tí wọ́n ò ṣe nǹkan yẹn ọlọ́run wá jẹ wọ́n ń yà wọ́n ti fẹ́ délé báyìí wọ́n ti fẹ́ débi tán lọ báyìí ọlọ́run wá ṣì wọ́n lọ́nà wọ́n wá ń pààrà pààrà pààrà lẹ́ni tí ó mọ̀nà odidi forty days lẹ́yìn forty days ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá ká gàgà à ilé náà rèé àṣetòsí ilé náà láwà tọ́lọ́run fi ìdààmú yẹn òfìsì jẹ́yìn àfọ́ wọn wọn bẹ lẹ́yìn àwọn náà ni wípé dèédéé táìmù tọ́lọ́run fi jà bàbá ńlá àwọn ń yà forty days yẹn èyí tó bá wọná nú àwọn náà forty days náà ni tó bá ti wọná forty days lẹ́yìn forty days ogójì ọjọ́ ọlọ́run yọ kò mẹ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá sọ yìí pé ọjọ́ kan lọ́dọ̀ olúwa rẹ̀. ọlọ́run ọba ní ọjọ́ kan lọ́dọ̀ olúwa rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ọjọ́ kan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà one thousand years ni ó sì dìde one thousand years tẹ́ kàǹtì láyé ka alifi sanẹtì ó sì dìde one thousand years tẹ́ ṣe kí ni tẹ́ kàǹtì láyé òní ọjọ́ kan tábà fúnyàn ní iná forty days lálùkìyàmà how many years nìyẹn forty thousand years ọjọ́ ayé ẹ̀dá kò tó kéré pé forty thousand years lọ́lọ́ nínú náà jáde náà mà ọlọ́run ṣe wà lọ́mọ náà bẹ́ẹ̀ kẹ́ máa rò pé bó bá tiẹ̀ gbogbo tó ń bá wo ṣe bó bá tiẹ̀ wọ́ náà náà gbogbo ẹ̀ ọjọ́ díẹ̀ náà ní láàrin forty days ó ti jáde ọlọ́run ti sọ pé lálùkìyàmà o one ọjọ́ kan lálùkìyàmà ó ṣe dédé forty one thousand one thousand year ṣá alifa sada one thousand year ni one thousand year bẹ́ẹ̀ ni ọjọ́ kan òǹkà rẹ̀ ṣe dédé one thousand years òǹkà ọjọ́ táyé so a rí i pé kò kéré àyèmàkankan nìyẹn ẹlẹ́ẹ̀kejì wa ni pé ọlọ́run ọba wa ń jẹ́ kán mọ̀ wípé ọ̀rọ̀ wọn kọjá ọ̀rọ̀ wọ náà forty days tá a lè pè níbi forty thousand years tó wá jáde ń dẹ̀kọ́ eléyìí tẹ ẹra wọlé yìí tẹ báyìí lè bá a dénú náà ẹ ṣe báyìí báyìí ẹ kò sí ọ̀nà ń jáde ń bẹ̀ mọ́ fún wọn irú ẹ̀ náà lẹ́rẹ́ lómi náà tí ó máa sọ ó lè ní ẹ̀ ṣé ẹ bá ti bí ọlọ́run nínú tó bá ti ṣe òun wá ṣe nǹkan tí ó dùn ọlọ́run gan tó ń bá ti wá ṣe gan ibi tó lọ́n bá ti bínú bínú tó bá ti rólo rólo rólo tó bá ti dùn sí lábẹ́ òun lọ láàdì sórí kejì náà ni. <laughs> a rí gbogbo àwọn yìí o ṣètọ́ni ni máa dọpọlọ àwọn èèyàn láàmú láti máa ń ronú bẹ́ẹ̀ láì bá ṣe bẹ́ẹ̀ ẹni tọpọlọ rẹ̀ pé kò ní ronú bẹ́ẹ̀ ẹni tí wọ́n fẹ́ jù sínú ẹ̀wọ̀n sí gbogbo ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ jù sí tó ti ní ó ti ní bọ́gíláàdì ó ti ní gbogbo ẹ̀wọ̀n ti sílẹ̀ pa tó bá ṣe róòlù ẹrú rẹ tó tó bá forí tó bá forí sọ ògiri yóò bá sì sínú ẹ̀wọ̀n náà ni oníjáde kó nú ẹ̀wọ̀n àbí oníjáde kó nbẹ oníjáde kó nbẹ ìyà àlékún ìyà ni ó kàn tó máa jẹ àlékún ìyà ni ó tún máa jẹ ni sọlọmí adẹrẹ ni tí ó máa ronú bẹ́ẹ̀ kódà àti mo ti rí èèyàn tó sọ rí pé òun wá ṣe tí ó gbọ́n lọ tó ń bá ṣe tó wọn kàn bá fi fi fi wá ju báyìí òun kàn oko gan tí wọ́n bá fi yàn ní o kìí ṣe ẹ̀bú rẹ ní òru rẹ báyìí pé òkun ní sàn lọ dò yìí kìí ṣe pé látòdì kejì sódì kejì ó ń sàn lọ dò àwa fi yàn fi yàn wá jù lọ kankan níbo ti gùn lọ́hùn ibo ni ó padà já sí náà inú odò náà ni ó bá rẹ sotori ẹ gbogbo àwọn tí wọ́n máa ń ronú bẹ́ẹ̀ ẹ má ronú bẹ́ẹ̀ má o tó bá jẹ́ pé nítorí o bá ń ronú yẹn má ronú bẹ́ẹ̀ má sẹ́yìn náà sì ní wípé nínú àwọn nǹkan tí máa ń mú àwọn èèyàn tá fi máa ń fojú kéré àwọn nǹkan tó lè mú èèyàn rí ìbínú ọlọ́run tí yóò fi padà dán máa ná òun náà ní ìfojú kéré ẹ̀ṣẹ̀ fojú kéré ẹ̀ṣẹ̀ sẹ́yìn bá ti ń fojú kékeré wo ẹ̀ṣẹ̀ èèyàn ó rí padà rí ìbínú ọlọ́run torí pé ẹ̀ṣẹ̀ kéékèèké téèyàn bá ń tè é jọ ó lè padà di ńlá ẹni tí ń dá àjọ ni one hundred five thousand lójoojúmọ́ tó bá fi dá fún fifty years àdìpé yóò ti di owó gọbọi ẹni tí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tẹ́rẹ́tẹ́rẹ́ tẹ́rẹ́tẹ́rẹ́ tẹ́rẹ́tẹ́rẹ́ tẹ́rẹ́tẹ́rẹ́ ojoojúmọ́ ni wọ́n ń ṣẹlẹ̀ torí kó ti fojú kọ́ máa náà ṣẹ̀ṣẹ̀ yẹn kò wá lè má ṣe é lójúmọ́ àtẹni tó ṣe lálẹ́ kan ẹni tí ń ṣe tiẹ̀ lójúmọ́ lójoojúmọ́ kéékèèké bọ̀ lójoojúmọ́ yẹn ó lè padà ju ńlá gan lọ téèyàn ṣe lẹ́ẹ̀kan ó lè padà jù lọ torí ẹnìkan sìn ó pààyàn àmì ẹ̀kan náà ló pààyàn rèé ó máa máa lóòótọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ó ṣe zìnà ẹ̀kan náà ló ṣe zìnà rí ẹ̀ṣẹ̀ ńlá ni lóòótọ́ kò wá lẹ́sẹ̀ míì jù yóò ń lọ ìwọ ojoojúmọ́ ni wọ́n wá ń jàǹbá àwọn èèyàn tán bá ti ra nǹkan lọ́dọ̀ rẹ̀ jàǹbá jàǹbá jàǹbá jàǹbá jàǹbá jàǹbá jàǹbá ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ó wá ń tẹrẹjọ́ tẹrẹjọ́ tẹrẹjọ́ tẹrẹjọ́ ó lè padà ju ọ̀rẹ́ ẹni tó pààyàn lọ́wájú ọlọ́run tó bá débi. torí pé ó ti pọ̀ òun náà ìṣẹ́yọ̀ kan mọ́ ó ti wá pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ àjọ yẹn ti pọ̀ so torí ẹ̀ ẹ má jà ronú bẹ́ẹ̀ kódà mo ti gbọ́ orí téèyàn kan sọ ọ́ tí mo kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo sì mírí báyìí pé ah ọ̀rọ̀ lélẹ́yìí sọ ó ní adúlù gbogbo ẹjọ́ tó wà wájú owó tó wà wájú ọlọ́run gbogbo àwọn tí ń kówó àwọn tí ń kó dọ́là tí ń kó síkà náà Buhari ọlọ́run bá ní bá ní ṣe fún bàbá àsìkò ìgbà náà ni bàbá ní ká máa sáà máa ẹni ìgbà náà lẹ́ni pé eléyìí ejò ló kówó rẹ̀ mì ẹgbà lẹ́nu ejò eléyìí kànga ló fi dí ẹkó jáde nù kànga eléyìí sálángá ló fi ló sí ẹkó jáde ẹni tó kó tiẹ̀ sínú táǹkì omi ẹkó jáde táwọn ń gba gbogbo ẹ̀ àsìkò ìgbà náà ni adúlù gbogbo ẹjọ́ yìí lọ́lọ́wọ́ a sọ pé ẹjọ́ ẹnìkan bẹ́ẹ̀ nìkan sọ ẹnìkan bẹ́ẹ̀ nìkan ṣe kíníkan lọ́wọ́ máa dá lágbèá tẹ bá sì tirẹ̀ ni òun náà lóòótọ́ ẹ sì máa fáwọn eléyìí onírin àrè lẹ́sẹ̀ ni àǹbẹ̀lọ́ nǹkan lọ́wọ́ fọ́nà máa gbogbo oru wọn kó tún wọn ṣe kó tán wọn náà ṣe jù báyìí lọ ọ̀lẹ́lá ilaha illallah torí ọlọ́run ọba ní tó mú àwọn yehud àwọn kẹfìrí alólùkítà tí wọ́n yarí tán láwọn onígbòfin ọlọ́run ara ń tó mú wọn máa yarí tó fún wọn lẹ́mìí balẹ̀ òun náà ni pé wọ́n ti lérò pé tí àwọn bá wọ náà látara àìgbòfin ọlọ́run àwọn kan lu ọjọ́ díẹ̀ nínú náà àwọn sì kú ní ibẹ̀ wa gharrahum. ọlọ́run ọba ní irọ́ tí wọ́n wá pa yìí tí wọ́n gbé wọlé sínú ẹ̀sìn wọn yìí òun ló wá kó ìtànjẹ bá wọn. àwọn ni wọ́n ń parọ́ wọn o àwọn ni wọ́n ń parọ́ wọn o kódà wọn a tún máa parọ́ pé àwọn Ni ẹni tọ́lọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí jùlọ ọlọ́wọ́ bá ní gbogbo àwọn irọ́ tí wọ́n ń pa tí wọ́n ń pa yìí ló kó ìtànjẹ bá wọn tàbí wọ́n á lérò wípé iná kẹ̀. ẹ̀mí wàá jẹ́ ó yà yín lẹ́nu láàárín àwa mùsùlùmí náà àwọn tí wọ́n ń nírú àwọn òròrí tó súnmọ́ wẹlé iná ń bẹ láàárín wa. àárín wa náà láti rá àwọn tí ó sọ pé tí ò ní kírun tí wọ́n sì máa sọ wípé ó dáa ó nípò lọ́dọ̀ ọlọ́run àárín wa náà lẹ́sìn máa rí ẹ máa rí láàrin wa bá a ti ń gbàwẹ̀ yìí nísìnyí wọn láwọn ẹni ọlọ́run ọba kan wà àwọn ìgbàwẹ̀ ó sì ní ẹ̀yin tẹ̀ ń gbàwẹ̀ tẹ̀ bá fẹ́ kọ́lọ́run ó gbàwẹ̀ yín àdìkẹ́ lọ gbàdúrà lẹ́nu ẹni tí ó gbàwẹ̀ táwọn yìí ẹ rí kò sí nǹkan kan tó kó ìtànjẹ báwọn náà ntí àwọn náà irọ́ tí wọ́n pa tí wọ́n gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn tá ń pè ní wúrìdí tá ń pè ní súfí táǹpé ń tàsọ́wò irọ́ yẹn náà ló kó tàn jẹ báwọn náà débi kan fi máa rí i pé kódà béèyàn bá ń bí ẹni ọlọ́run lè ṣe zìnà bẹ́ẹ̀ni ọlọ́run bá mutí bó bá jalè bó bá ṣe zìnà kódà bó bá pààyàn ó lọ fírì wájú ọlọ́run ni mo ti gbọ́ ń pe èèyàn kan rí mi ìdẹ̀sẹ̀sẹ̀ máa sọ̀rọ̀ ẹni yẹn torí pé mo gbọ́ ọ láwọn pẹ̀lú àwọn ṣàwáhì àwọn ẹ̀rí gbèmí ẹ̀rí máa jẹ́ mi nso tó pọ̀ nílẹ̀ Yorùbá yìí náà ni bàbá náà ti kú ìlú kan náà àwọn àlùjẹ Yorùbá yìí tó súnmọ́ bí Èkó yìí náà ni lára àwọn àlù tó fẹ́ pààlà mọ́ stéètì tó fẹ́ pààlà mọ́ Lagos náà ni kí n wí báwọn. bàbá kan ń bẹ ń bẹ sẹ̀sán ṣé o sẹ̀sán kí n wí báwọn náà má wí délẹ̀. Afa yìí àfáàwà tí mo kọ́kọ́ gbọ́rọ̀ yìí lẹ́nu wọn wọ́n ń bẹ láyé wọn ìtì ìfúnbọ́lọ̀ bá ní jẹ́mi wọ́n wọ́n dáadáa kan láti dọ̀dọ̀ tó dáadáa wá náà wọ́n ní jọ́nà lọ́hùn àwọn wà ní ilé ẹ̀kọ́ kan tí wọ́n ń pè ní sùlẹ̀ ilé kéwù ni bàbá mk wa abíọ́lá kọ́lọ̀mbá ní foríjì bàbá náà gẹ́gẹ́ bí ìṣòro nípa tí máa tọrọ fún wọn nù kọ́lọ̀ foríjì wọn kó bá ní fẹ́ wọn àwọn ni wọ́n dá kọ́lọ̀ kó lè fún àkọ́bá wa fẹ́ wọn àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti lọ pàdé ọlọ́run. wọ́n ní àwọn wa lọ kírun ní mọ́ṣáláṣí bàbá kàwé ìjọ náà lọ. bàbá yìí wá jáde tí wàá fẹ́ jáde láti inú ilé tí ó wá sórí mọ́ńbàrí wọ́n fi ìlù sìn jáde ní ìlú àwọn ìlú gángan tó máa ń lò àwọn ìlù tí àwọn bàbá máa ń gbé kọ́pá báyìí. òun ni wọ́n fi wọ́n lù tẹ̀lé e jáde ó wá bọ́ sórí mọ́ńbàrí. bàbá yìí wá ní bóun ti wà yìí òun ṣẹ̀ṣẹ̀ kúrò lórí obìnrin ni ẹ jẹ́ ká sọ pé ìyàwó wọn ni wọ́n ń sọ ká má sọ pé obìnrin olóbìnrin ni torí bẹ́ẹ̀ nǹkan la fẹ́ lò wọn àsọ pé ìyàwó àwọn kọ́ ẹni tó sì níyàwó ni wọn pé àwọn ṣẹ̀ṣẹ̀ kúrò lórí obìnrin ni àwọn òsìwẹ́ jánábà táwọn fi wórí mọ́ńbàrí yìí èyí sì kírun fún yín ẹ̀ tó bẹ̀ kẹ́ kò sẹ́nì kankan ní tó tó bẹ̀ kó jáde láti má kírun lẹ́yìn mi níjọ́ náà làwọn yẹn máa ń bẹ̀rù àtàtì àwọn àfáà torí inú tí wọ́n fi kó àwọn yẹn láyà jẹ́ láwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn lẹ̀ Yorùbá òun náà ní káwọn àpò máa halẹ̀ àṣàfi ká máa táǹkàlì alhamdulillah látara ìdákẹ́ àwọn àlùfáà súnà ọlọ́run ọba ti ní kẹ́nu àwọn náà máa wọ hò àwọn gan olè ibi ṣàkọ́mọ́ bíi ti tẹ́lẹ̀ mọ́ ní ti padà ń yíwọ́ ó ti padà ń yíwọ́ ó ti ṣàkọ́mọ́ látara ìdákẹ́. wọ́n ní kí bàbá ilẹ̀ sọ débẹ̀ òun náà ní pé àwọn ẹni ọlọ́run tí wọ́n ṣòro farawé kan tó sọ báwọn ṣe wà lórí mọ́mbà rí pé àwọn ẹni ọlọ́run ṣòro farawé wípé àwọn ẹni ọlọ́run tí bá farawé wọn pé ẹni ọlọ́run lè ṣe nǹkan tó takò fi ọlọ́run tó jẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀yin máa wò pé a ah, òṣìṣẹ́ lọ́hùn jẹ́ ẹ̀ṣẹ̀ ni tẹ́yìn bá farawé tẹ́yìn náà bá ṣerú ẹ̀ tọ́lọ̀ ń bá gbé gbogbo yín tó bá pa gbogbo yín tó bá jí yín dìde ọlọ́run ọbó ní káwọn ẹni ọlọ́run tẹ́yìn farawé máa lọ́nú àlùjánná ẹ̀yin tẹ́ farawé wọn yóò sì jẹ́ yín yàyó dà yín sínú náà náà tí wàá mú ìtàn tara wọn wá. àwa ló dàbí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ni tó ń ṣiṣẹ́ fúnjọba ó wá lọ sáárín àwọn tí ń ṣèbàjẹ́ bóyá àwọn onípo onípo kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà wá ń ṣe irú tí wọ́n ń ṣe láti lè máa fi tàn wọ́n ṣùgbọ́n kódà ó tó lè máa múra sí ju tiwọn lọ ẹni tó bá wá wo kọ́ṣe tó náà bá ń ṣerú ẹ̀ ìjọ tó bá fi owó pálábá bá ségi tó bá tú wọn fún tó bá pe àwọn tó ránṣẹ́ wọlé tán bá kó gbogbo wọn wọn ò fi òun lẹ̀ àwọn yòókù ni wọn ò jẹ yíyà wọn dẹ̀ jọ ń ṣe iṣẹ́ ọ̀daràn ni wọn ní bí bàbá náà ṣe sọ náà nìyẹn mo wá ń sọ ọ ní kan ní ọdún kan ọdún náà ti pẹ́ kódà àfa àti nǹka kùránì yẹn àfa náà fi dà yìí gbàdá ọdún náà ti pẹ́ mo wá ń sọ ní wàásù kan bàbá kan tó ń wá tó náà wà ń wàásù wọn bàbá yẹn wá jẹ́rìí sí wípé a ọ̀rọ̀ yìí òun náà ń bẹ nínú mọ́ṣáláṣí ń jọ náà lọ bàbá kan wá jẹ́rìí sí lẹ́yìn ìgbà náà ìkan náà ọmọ ya wa òun náà tó wá sọ pé ẹnìkan sọ fún ní sọ àwọn nísọ ọrin lórílẹ̀ wípé exactly ìtàn yìí bẹ́ẹ̀ni náà ń bẹnu mọ́ṣáláṣí jọ́nà lọ. so ibi tá à ń lọ ń bẹ̀ ni wípé nǹkan yìí kí ló mú táwọn èèyàn fi gba àtàjẹ pẹ̀lú ẹ̀ irọ́ táwọn èèyàn gbé wọlé sínú ẹ̀sìn látọwọ́ ara wọn ni onílé irọ́ súnfí irọ́ tasawuf tóbi yẹn bá ti ṣe súnfí gbogbo tó bá wù kó ṣe ọlọ́run bó forí jìn ọlọ́run bó yóò wà lùjẹ́ àmọ́ tó bá kú ń bẹ́ẹ̀ gbogbo tó bá wù kó ṣe tó bá wọ ọlọ́run ó lè kẹ tó bá sì wọ ọlọ́run ó lè jẹ́ ń yà torí pé gbà yìí pé ìfi ìlànà yẹn lẹ̀ kó o ṣe mọ́ ẹ̀ṣẹ̀ kan ni tó jẹ́ pé òun nìkan tó gbé yẹn wọná òbí ń ṣe Tìjàníyà nísìnyí wá sọ pé ò ṣe mọ́ àbí kọ́ọ̀dìríyà ó lò ṣe mọ́ àbí lànà Súfì kan ló ṣe mọ́ ìgbàgbọ́ àwọn tí ń ṣe ni pé ẹ̀ṣẹ̀ kan lòun náà tó dá tó tó gbé yẹn wọná tó tó gbé sotori ẹ̀wọ̀n tọ́lọ̀ sọ ń pa àwọn Yahudi ahlul kitab ọlọ́ni wa gharrahum fi dinihim. ọlọ́run ọba ní tó kó tàn jẹ́ bá wọn ó kó tàn jẹ́ bá wọn nínú ẹ̀sìn wọn láti máa lérò pé táwọn bá tiẹ̀ wọ náà ọjọ́ díẹ̀ náà níbi forty days náà ni báwọn kan ṣe ń rò pé táwọn ò bá kírun táwọn ò bá gbààwẹ̀ àlùjánnà náà ni sòsí fáwọn tó sì gbọ́dọ̀ mùsùlùmí wọ́n ní ọlọ́run ọba ní irọ́ tí wọ́n gbé wọnú ẹ̀sìn wọn tí wọ́n dálẹ̀ nínú ẹ̀sìn wọn òun ló kó tàjẹ́ bá wọn ló kó bá wọn náà. Allah subhanahu wa ta'ala wa ń bá wa sọ̀rọ̀ ní ìtẹ̀síwájú. ọlọ́run bá ní bó o ní o ṣe rí bó o lè ṣe lérò pé yóò rí nígbà tí a bá kó gbogbo wọn jọ ní ọjọ́ tó ṣe wípé kò sí iyèméjì ń di wíwáyé àti ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà tí ṣe ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. àwa bẹ̀rẹ̀ sí ní àwa san gbogbo ẹnì kọ̀ọ̀kan àwa san lẹ́sàn-án ṣẹ́ tó gbélé ayé rẹ̀ ṣe àwa kò lè lọ́wọ́ pé iṣẹ́ rẹ̀ rè iṣẹ́ rẹ̀ rè iṣẹ́ rẹ̀ rè tó sì jẹ́ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ yẹn ó wáyé ìkó ẹ̀san ṣe kálukú lé lọ́wọ́ náà ní tí ò gbọ́dọ̀ má wáyé ni kò gbọ́dọ̀ má wáyé torí pé àdéhùn ọlọ́run ni so àwa kó ẹ̀san ṣe kálukú àpò lè lọ́wọ́. ọlọ́run ni a sì ní sábòtí ẹnìkan kù bẹ́ẹ̀ láà ní fi kún iṣẹ́ aburú anybody dèdè tí kálukú bá ṣe náà là á kò lè lọ́wọ́ pé èyí tó ṣe ní ẹ̀san rẹ̀ rí èyí tó ṣe ní ẹ̀san rẹ̀ rí èyí tó ṣe ní ẹ̀san rẹ̀ rí ó wá kú sí ẹni tó ṣe yẹn tó wọ́ ti kó èyí tó ṣe ń ṣe rí òun àti aburú tí ń bẹ́ẹ̀ tó rúkọ máa ń ṣeṣẹ́ rí yẹn wọ́ ti kó fìrí ọ̀nà ọlọ́wọ́n ọba tán lódindi kó sì máa làlùjáná kó má tọ̀nà wò àbí ó wọ́ ti tó wọ́ ti ní pé kọ́kọ́ ẹ lọ fi sí ẹ lọ fi sí kinní ẹlòmíì ó lè máa wẹ̀wọ̀n máa láyé ẹ̀ àmọ́ tó bá di ọjọ́ friday wọn ni ẹ lọ fi ṣe wọn tó bá fi lè ní ká fi ṣe lọ́jọ́ friday ẹ ti mọ̀ pé ó di monday kó tó ṣe kíni kó tó kú òun bẹ́ẹ̀ tó rádájọ́ òní dájọ́ ń jọ sátidé bẹ́ẹ̀ ni òní dájọ́ ń jọ sunday máa fi lè gba sẹ́wọ̀n ń friday ó di monday tí o bá ti jáde ní friday òun kó máa jẹ kó máa mu ni ó di monday tọ́lọ̀ ń bá kádàrá pé yóò jáde ń ni o ẹlòmíín wá ń bẹ ó yá lọ lo ìgbà díẹ̀ ń bẹ ọlọ́dàkùn gbogbo ìgbà ó kéré ní ó bí ń tì ní ọlọ́mọdé àwọn olùkankan nù náà sọlọ́kọ̀ bá ní ẹ̀sán ṣe kálukú awakore lọ́wọ́ pé n tó ṣe rí gbàǹkan rẹ ọlọ́run sọnù ayé kanú alukóhárì pé wà má tuqaddimu li anfusikum. min khairin. وعند الجبوع عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم ọlọ́run ọba ni wọ́n máa tó kọ́dìmú lé àǹfọ̀sìkọ́m min khairin gbogbo ń tẹ́ ẹ bá ti síwájú ọlọ́run ọba fúnra yín ní dáadáa tẹ́jì tó rọ̀ ẹ̀ ń dàlá ẹ bá ń bẹ̀ tajiduhu inda Allah huwa khayran wa azama ajra kódà tó bá jẹ́ píṣẹ́ rí ni ẹ̀ tún bá ní tí ó pọ̀ ju ìǹtẹ̀ ṣe lọ ẹ̀ bá ní tó tún dá tó tún lọ́lá ju ìǹtẹ̀ ṣe lọ Allahu akbar tó bá jẹ́ ṣe rí ni o ẹ̀ bá ní tí ó pọ̀ tí ó lọ́lá ju ìǹtẹ̀ ṣe lọ so ọlọ́run bá ní wà khairan wà azọmọ ajran wà stẹkìrì lọ. Allah ẹ máa wá pọ̀ nítorí àforíjìn torí tọ́lọ́ máa foríjìn àtúmọ̀ kẹ́yìn tòtórí ẹnu tá a máa pọ̀ ń bẹ̀ ní ṣíṣe nínú iṣẹ́ tá a tí ó máa jáde lẹ́nu wa lọ́rọ̀ òun náà ni gbólóhùn àforíjìn ẹjẹ́ a máa pọ̀ lẹ́nu tí ó máa tọrọ àforíjìn. anabi a máa sọ pé astagfirullah wa atubu ilayhi innahu huwa tawwabur rahim ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ rántí ní tafsiri kan tá pé tá anabi bá ti wà ní jòkó kan tó jẹ́ pé anabi yóò sọ̀rọ̀ ẹnu anabi anabi ó ma sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ kìí sọrọ tí kò ní àwọn èèyàn tí ń o ẹ kàn pé ẹnu ànábì ò dúró ní jẹ́ẹ́jẹ́ àwọn kan wá tẹ́tí wọ́n fi wá rí i pé níta ànábì máa ń sọ tí ìdákẹ́ tó bá wà láàrin jàmá lórí ìjòkó tí ó sọ̀rọ̀ tí ń tẹ́tí gbọ́rọ̀ àwọn èèyàn oní ànigbọ́lọ̀ astaghfirullaha so torí ẹ̀ gbólóhùn àforíjì ẹ̀jẹ̀ á máa tọrọ ẹ̀ dáadáa ọlọ́run ọba Allah subhanahu wa ní àwọn akó gbogbo ohun tí kálukú ṣe àkórè e lọ́wọ́ àní ṣàbòsí fẹ́ni kankan àní tí ṣẹ́ẹ́rẹ́ kù kódà yóò tún dáa ju bẹ́ẹ̀ ti gbé bẹ́ẹ̀ ti gbé na lọ́ni bẹ́ẹ̀ là ní fi kún àbúrú náà. تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير lẹ́yìn náà ọlọ́run ọba wa tún darí ànábì sí ó tún wá ń sọ̀rọ̀ míì lẹ́yìn àyà yẹn ọ̀rọ̀ yìí lọ́dọ̀ apá kan náà àwọn al àyà tá a fẹ́ tù yìí wọ́n lé ànábì ń fún àwọn èèyàn ní ìró nípa wípé àwọn mùsùlùmí ó sì padà kọ́ńkà agbára Kisra àti àwọn Kaisọ̀rọ̀ àwọn tí wọ́n ń pè ní Kisra àti Kaisọ̀rọ̀ ni àwọn Róòmù àti àwọn àwọn Paris àwọn Róòmù àti Paris so ànábì ń fún wọn ní rò pé àwọn mùsùlùmí ó sì padà kọ́ńkà agbára wọn ó sì padà ó ṣẹlẹ̀ lóòótọ́ ó ṣẹlẹ̀ lóòótọ́ so wọ́n kọ́ńkà wọ́n wọ́n gbalẹ̀ wọ́n wọ́n wọ́n di ọ̀gá látara al-iman wal-amal as-salih iṣẹ́ rí ìgbàgbọ́ àti iṣẹ́ rí iṣẹ́ rí gbogbo ẹni tó bá fẹ́ àti sọ ní tafsiri lánàá pé gbogbo ẹnikẹ́ni tó bá ń wá an-nasr wa ta'yid min Allah àránṣe àti ìkúnlọ́wọ́ àti ìṣẹ́gun kọ́lọ́hàn kó jẹ́ kó máa borí ẹnìyẹn kó lọ máa pọ̀ ní ìmáànì bí ìmáànì yẹn bá ṣe dáa sí bó bá ṣe lágbára tó bẹ́ẹ̀ náà lèyẹn máa ṣẹ́gun àwọn àdánwò àti ìṣòro àti ọ̀tá sí so nǹkan àjà tó lágbára téèyàn fi máa ń ṣẹ́gun wàláì ìmáànì ni àtúnṣe rẹ̀ téèyàn bá sì dán wò yóò mà wípé bẹ́ẹ̀ lórí téèyàn bá dán wò yóò mọ̀ wípé bẹ́ẹ̀ lórí. ìkànnù àwọn tí àjọ máa ń ṣe ìlànà nankalibi àfáà ni àfáà ló jẹ́ fún wa ń jọ́nà lọ́hùn kékeré làwa wà o àwọn àkéré jù náà ṣùgbọ́n ọmọ akéwò la wà lábẹ́ wọn ìwà ṣàfáà tá à ń gba tó lọ́dọ̀ rẹ̀ àfáà tá à ń gba nankali lọ́dọ̀ rẹ̀ ni nankali là ń gba lọ́dọ̀ tiẹ̀ kì í ṣe kéwù torí tó wáyé pé kí ó kò máa kí ó dá wa ṣùgbọ́n náǹkà líla ń gbà ní ọ̀dọ̀ rẹ̀ lọ́dún náà ní ìfẹ́ dárúkọ ẹ̀ tòró olórúkọ díẹ̀ ó sì fẹ́ràn mí tí n bá ti dọ́dọ̀ ẹ̀ báyìí tí n bá mú ìwé tí n fi kọ náǹkà líla ní yóò ní kí n lọ ra wíwá ni yóò wá tẹ́ ẹ lẹ̀ fún mi àwọn gbòǹdì lóríṣiríṣi yá máa kọ́ tí n bá wá kọ́ tán yóò wá ṣàlàyé yóò wá ṣàlàyé fún mi gbogbo ti gbogbo yìí ti bá lè kọ́ ni tí bá ti kọ́ tán só ti sú ẹ ìyá gbàgbé wọ̀ kí n ṣàlàyé fún ẹ kí o ti ń kọ́ mi nù lọ́dún náà lọ. mo kó àìmọ̀ yìí nǹkan lọ́dọ̀ àfààná àmọ́ àwọn nǹkan tí ò wúlò ni o èyí ṣe ń tó dáa o àwọn tí ò wúlò ni o àwọn iṣẹ́ àwọn àlùjánu àwọn iṣẹ́ rẹ̀ wá ní àwọn iṣẹ́ rádaràda òun níṣẹ́ náà so nígbà tó lọ́wọ́ wá kádàrá wípé àwa ń rí mọ̀nà wípé àwọn nǹkan yìí ṣe ẹ̀sìn kì í ṣara Islam àwọn ìlànà ṣètọ́nù tí àwọn kẹfìrí lárúbáwá gbé wọnú Islam ni ṣùgbọ́n nígbà náà gbọ́n tẹ̀yìn bá ti rí pédè lárúbáwá ni ó ti di kíra náà nù bí gbàtẹ́ rí kùránì ni níjọ́ náà lọ́hùn tẹ̀wọ̀n pé nísìnyí náà bẹ́ẹ̀ yẹn bá rí ọmọ lárúbáwá láàrin wa nísìnyí yóò máa dàgbà kóra nẹ́bì ni ṣòye láwọn àsìkò kan tiẹ̀ ń bẹ tó yá pé tẹ bá fi lè rí lárúbáwá lárúbáwá rèé àfi gbàgbà ànábì lè rí nígbà so bẹ́ẹ̀ náà làwọn nǹkan nwuri rí anything tá bá ti kọ ní kéwú báyìí nígbà rí so nígbà táwa wá ń gbọ́ gbogbo kínní yé bí àwọn nǹkan yìí ni ìranu ni mo wá lọ mo dáná gbogbo tó fún mi ń jọ́nà wàláì mo dáná gbogbo gbogbo tó fún mi ń lọ́n pátá mo dáná o sì jẹ́ pé disina ni ò gbàgbé ìkọ̀ọ̀kan nínú ẹ̀ tí mo sì mà ọ̀rọ̀ tí mo ń sọ ti lé ní twenty years ni ó ti lé ní twenty years ọ̀rọ̀ tí mo ń sọ yìí twenty years ó ti lé dáadáa ní twenty years so nígbà tó wá ṣẹlẹ̀ tí mo dáná sun táfà náà bá ti wá wá láti ìlú títí máa ń wá tó jẹ́ lu àwọn àfa ètì máa wá tó gbajúmọ̀ pé ìlú àwọn àpá tó súnmọ́ àlùjáná tó jìnnà sí iná ẹ̀yìn ewu jù bẹ́ẹ̀ náà lọ. tó bá ti wá wá yóò máa béèrè wípé à kàmálìdá nígbà tó wá tó stéèjì gan àwọn táwa jọ máa ń lọ́dọ̀ rẹ̀ èyí máa ti di tẹ̀bílíìgì náà pé láwọn àsìkò náà fẹ́ bá ti pé tẹ̀bílíìgì wọn máa pè é àwọn máa ti di tẹ̀bílíìgì tẹ̀bílíìgì kẹ̀ nǹkan á mú ni ẹ bá ń pè wá tán bá jíjẹ́ fún mi mi lọ àfa alágbájá ni oyojú sóhun mo ti ní ìní dárú pẹ̀lú jẹ́ máa wí bẹ́ẹ̀ ẹni yọjú sí ìjọ táwa pàdé títóbi ọlọ́run inú ṣọ́ọ̀bù tèmi wà bọ̀dá wa tí bí bọ̀dá náà là pè wọ́n àtàn ṣùgbọ́n bọ̀dá náà jẹ́ fún wa nínú súnà wọ́n jẹ́ kan àwọn àlùfáà wa Sheikh Abdulrauf Bello ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ fún wọn so ṣọ́ọ̀bù wọn àwọn ń ta tírà lọ́dún náà ṣọ́ọ̀bù wọn lè máa ń jókòó ka tírà ìbí náà ń ta tírà ìwọ àwọn ń jókòó ṣọ́ọ̀bù wọn àwọn ka tírà ibi tẹ́mi tí wọ́n ń ka tírà lọ́wọ́ àfa náà wọ́n ń kọjá lọ́rọ̀ kan báyìí bó ṣe wá ṣáájú kan bóyá àwọn tó sì kó tán tẹ̀lé lẹ́yìn torí tó bá ti dádúgbò yóò láwọn tó máa tẹ̀lé lẹ́yìn torí àpò ní alálùjánu gidi ni bóyá àwọn náà sọ pé èmi nu ìmọ̀ torí mi ń ka ni mo kà ó kà forúkọ mi ní báwo kà á àfa alágbájá rèé ìfẹ́ dárúkọ ẹ̀ náà ni mo rántí orúkọ ẹ̀ mo máa wò wá mo ní wá mo ní ọwọ́ ọlọ́wà ọmọ ọmọ mi mo ní bẹ́ẹ̀ mo mà yín àmọ́ kò sí ní tẹ́ ẹ ṣe lé mi mo sì máa lò tán tẹ ẹ bá dọ́dọ̀ rẹ̀ gbogbo ògbà gbogbo ògbà yìí máa ń sasẹ́ ni gbogbo ògbà tẹ bá wọlé tọ̀ oríṣiríṣi àwọn lọ́fíńdà tùràrí nǹkan kan lẹ́rìí jókòó síwájú àwọn tíra náà ń lẹ́rìí jókòó síwájú àti ìmọ̀ rúurú tẹ́lẹ̀ bá bá mi ti sàṣẹ́ bí ẹni tí tí eégún lé wọn ṣe kí ni tó gbé wọ̀ ní tí gbogbo ojú ó pọ́n kókó kó ní. àwa ní sọ yìí ṣe yàn rírọ̀ o níbi ìṣàkóso ọ̀la ìgbé ṣe yàn rírọ̀ mo wá ní wá wá mo ní wá èmi mo pè ọ̀nà dá mi lóhùn wá tàkà èmi náà wá tàkà padà. wá ní ọ̀dà gbogbo àwọn tí mo fún ọ tó kọ lọ́dọ̀ mi gbogbo yá bá ń kó gbogbo ẹ̀ mo ní ibi tẹ́ ẹ dúró sí yẹn gangan ni mo ti dáná sun gbogbo ẹ̀ wàlá ibi tó sì dúró sí gangan ibẹ̀ mo ti dáná sun gbogbo ẹjọ́ tí màá dáná sun lálẹ́ ẹjọ́ tí màá dáná sun láwùjọ kankan ṣọ́ọ̀bù ẹni tí mò ń wí ìkọlọ̀mbá ni kẹ́wọn kó forí jì wọ́n ibẹ̀ náà mo ti wá dáná sun àwọn kan yẹn mo ní à ibi tẹ́ ẹ dúró sí náà mo ti dáná sun gbogbo ẹ̀ gbogbo ibi tẹ́ ẹ dúró sí náà mo sun gbogbo ẹ̀ sí inú wa bí mo tó dáná sun tó ń fún mi mo sì mọ̀ pé ẹni tó bá sọ fún yẹn pé òun ó ba tiẹ̀ jẹ́ àfi tọ́lọ̀ wọn bá fún un ṣe lókun yóò tra yìí níbi tó bu tó lálàsí dé ní o àmọ́ látara ìmánì àti ìmójútó àwọn àsikáàrù àsikáàrù tí yóò jọjú lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ yín à ń sọ eléyìí ká ilé má pàtàkì àwọn àsikáàrù tá nẹ́bí fún wa ní o ismail muslim táwọn afáàsúná ni ẹ máa kà tí yóò jọwọ́ lójú yẹn àwọn olè fi ṣeré ó jọ àwa lójú o ó ju àwa lójú torí pé a mọ àǹfààní rẹ̀ àkọ́kọ́ náà àkọ́kọ́ mọ wíwúwo ọ̀rọ̀ tá ànábì bá sọ pé tẹ bá ka nǹkan báyìí yóò ṣiṣẹ́ fún nǹkan báyìí àkọ́kọ́ mọ yìí wọn a tún ti wá tẹ́sítì àwọn nǹkan ìwú ọlọ́run ọba sì ní ká bá a bẹ̀. wọn á múra sí ìmọ̀ àtàwọn àṣìkárò àṣùbà ìrọ̀lẹ́ àṣùbà ìrọ̀lẹ́ àtàwọn nǹkan míì tá ànábì júwe láwọn àṣìkárò wọn a máa ń ṣe nígbà tó wá pé bí ọdún kan tó lé díẹ̀ nínú àwọn táwa máa ń tẹ̀lé lẹ́yìn ọjọ́ tí mo á táwa jọ lérí síra wa wọn wàláyé tó fi di òní tí mò ń sọ̀rọ̀ yìí èmi àtàfà yẹn ò fojú kara wa mọ́ báyìí. láti ọdún tá a ti jọ lérí síra wọn àdúgbò òun náà sì ni mo gbé kódà mo sì ń gbé bẹ́ẹ̀ dìde tí n bá kó omi ibẹ̀ náà mo tún máa ń lọ. látọdún náà èmi àtàfà àwọn ò fojú kara wa mọ́ báyìí. a fojú kara wa mọ́. ó wá tó bí ọdún kan ó lé lẹ́yìn ìgbà òun lára àwọn táwọn jọ máa ń jẹ sọ́dọ̀ rẹ̀ àwa pàdé àti máa ń pàdé náà dáadáa tẹ́lẹ̀ náà táwọn máa ń pàdé tí ó kì mí tí ó lọ kíkí ìjọ náà wá yàtọ̀ ó wá kí mi tó bà mí lọ́wọ́ ṣá ó tún tún ṣá ó tún tún ṣá ó wá bú sẹ́rìn ó ní àmọ́ ẹ̀yin kínní yìí àtàkì yìí ràn yín o wàláì bó ti àmọ́ ẹ̀yin kínní yìí àtàkì òkè ràn yín mo wá bú sẹ́rìn mo yẹ mo ní ọlọ́run ni èsì tí mo máa fún jọ́nà mo ní ọlọ́run ni ó ní àwa rẹ̀ àwa àtúkà àfàtọ̀ tí mò ń sọ tó sọ̀rọ̀ ńjọ́ náà lọ́hùn mo sì máa ń rí i tì sí kódà nú àwọn ẹni tó yá pé tí n bá pàdé tí n bá lówó lọ́wọ́ mo máa ń fún lówó lóyún tì sí yìí náà tó bá rí mi gan lè wá bá mi pé àbá kamaldin bó ni mo ra àwọn àgbẹ̀gàn ẹ̀ ṣe tì sí yìí mo sì máa ń fún tì sí yìí mo sì máa ń fún so ó ní wípé sẹ́rí imán ayàtàfẹ́tù yẹn àáfò ńlẹ̀ bí ọ̀rọ̀ tí mo sọ yìí náà láti pé o ṣẹ́rí imán téèyàn bá dúró ti imán àǹfààní pọ̀ ń bẹ̀ o wàláyé ẹ jẹ́ ká lọ ká lọ ká lọ ká lọ wá ìdàgbàsókè àti agbára bá imán wa tiwa yìí náà lẹ o inú àwọn tí imán wọn lẹ jùlẹ mí yìí náà wà o ṣùgbọ́n láwọn aspect kan mi máa ń balẹ̀ pé ṣéńtà nàbì sọ̀rọ̀ kò sí kankan kò sí kankan mo ti ṣàlàyé àyà méjì kan tó parí Suratul Baqarah amana rasulu bima unzila ilayhi min rabbihi dé ìparí òun náà ló parí bakọrọ anabi ló sọ pé téèyàn bá ń fura nǹkan kan tó strange nínú ilé téèyàn ń gbé àbí ibi téèyàn ń jẹ sí àbínú sọ̀rọ̀ àbí ibi kankan téèyàn ó kà á ìwáyà àwọn lọ́dọ̀ àwọn àfáà mi wọ́n ló lẹ àwọn àfáà mi ló lálàáfíà kó gbádùn pé kéèyàn ó kà á ní tí má gbìbì bá ti tó lálẹ́ kó sàjẹ́ alẹ́ ọwọ́ alẹ́ gbogbo kálukú náà là ń túlẹ̀ fún kò sí àṣírí kankan ní kankan hàn bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe dáadáa sí àfa tó bá ní mo fẹ́ fún yín ní nǹkan ọ̀tọ̀ nu ṣùgbọ́n pé níta nẹ́bì mú wá àní fi pamọ́ fẹ́ níbọ̀dì torí kì í ṣe téèyàn fi ṣe yára jù lára ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ àwọn mùsùlùmí tá a gbọ́dọ̀ mà ní tí wọ́n fi máa ṣagbára ó ń ṣe ọlọ́run ọba lẹ́ni tó bá ti ń bóyá òun gbúrò nǹkan kan gbà mí lọ́sọ̀ ká àgbò ń gbó nǹkan lé kan àbí kíní kan tó bá ti wọ ọbẹ̀ ó ń gbọ́ àbóhùn rí nǹkan kan ó sẹ́ǹdì nǹkan kan sílẹ̀ bá ti sú ka aya méjì tó gbẹ̀yìn Suratul Baqara wàá kà á lálẹ́ òní alẹ́ ọ̀la alẹ́ ọ̀túnla lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ léra wọn pẹ̀lú ògbó ọlọ́run gbogbo tó bá òkú wà ń bẹ̀ wọn ọlọ́run ọ̀bọ yóò gbàgbára lọ́wọ́ ẹ̀ yóò gbé ìṣẹ́gun fún yàn mo ti ṣe fáwọn yẹn dáadáa mo ti rẹ́kọ́mẹ́ndì fáwọn yẹn dáadáa tán máa ń padà fún mi ní rìpọ́ọ̀tù dáadáa kódà mo ti léèyàn tó sọ fún mi wípé yóò ti tó bí six to seven months nísìn lẹ́yìn náà lọ́wọ́ mi pé tílẹ̀ bá ti súnú lé báyìí ẹ̀rú máa ń bà òun yìí lè dé òun yìí lè sùn tílẹ̀ bá ti súnú lé kí ló wá máa ń ṣẹlẹ̀ wọn ò tiẹ̀ mà gbígbà pé kankan sà fẹ́ ìdínú lé nǹkan kan mo ní sọ máa kà ọlọ́run máa kà mo wá bá a kà á lọ́jọ́ mẹ́ta má kí ṣàìtàn má lọ́ bá a kà aka sí yàrá aka sí balọ̀ tẹ́ ẹ wo bẹ́ẹ̀ bá ní kitchen ẹ kà sí kitchen ẹ má kà sí toilet mo á bá a kà lọ́jọ́ mẹ́ta ńgbà tó lóun mọ̀ á mo á lọ bá a kà lọ́jọ́ léra wọn wàláyé láti bíi seven to six to eight months sísìn ẹni no complain kankan fún mi mọ́ a sì ń ríra dáadáa tí àjọ máa ń sọ̀rọ̀ dáadáa kò complain tó jọ bẹ́ẹ̀ fún mi mọ́ so èyí tó wà ń tòsí mọ́ mú wa yẹn àìmọye àwọn yẹn tá a ti sọ fún tá a sì máa ń tọ́lọ̀ máa ní kí wọ́n dúpẹ́ lọ torí ẹ̀ àwọn nǹkan yẹn tẹ́ wá rí ó wá ní ó ṣe pẹ̀lú bó ní mọ́nì yẹn sí ló ṣe rọ̀ mọ́ nǹkan yẹn sí bó ní mọ́nì rẹ̀ ṣe rọ̀ mọ́ sí tó wáyé pé àwọn àfa tí wọ́n tẹ̀lé ni àwọn ti ń sọ wípé ọlọ́run bá ti mọ̀ pé kùrìsíù àbí kinní kan kò ran àwọn àjẹ́ àti oṣó nàìjíríà ilẹ̀ yorùbá ló fi dá ataare àti ewé àjẹ́ òbàlẹ̀ síbí àwọn ti kàábà àwọn nìyí wọn tó o bá kà á kò ní wúlò fún ọ torí pé gbàgbọ́ rẹ náà ò ṣe kínni ibi ìwé àjò balẹ̀ èpo ọ̀bọ̀ ibẹ̀ ni gbàgbọ́ rẹ ṣe kínni lórọ̀ ọ̀mọ̀ táwọn bá ti fi gúnṣẹ́ fún ọkọ̀ òwẹ́ ayé rẹ̀ ti lójútu kò sí ní lójútu sotori ẹ mùsùlùmí lára àwọn nǹkan tẹ̀sìn fún wa nù inṣàlá ta'ala àdúgbà abẹ́rẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala ó fún wa lágbóyè islam ó sì mú wa dúró dé déédéé lórí islam náà ó pa wá sórí ẹ̀ kó ṣàlékún ìmánì wa kó ṣàlékún àánú rẹ̀ lórí wa àlámàrí ilé ayé wa ọlọ́mọdé ó dàrú jíjẹ mímu wa arúgbìkì wa ọlọ́mọdé ọlọ́mọdé ó dàrú alkiyama wa náà ọlọ́mọdé ó dàrú ọlọ́lá ìlàhìnlá hádà wasallallahu wasallam ala nabiyina muhammadin wa ala alihi wa ashabi subhanaka allahumma wa alhamdi ashhadu allah ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ma fi su'al min min al-hadi min al-hadi أنا أبدا اه جزاكم الله خير جزاكم الله خير